mákindé kéde ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ bí ìsinmi fáwọn òṣìṣẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé ti kéde ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kọkàndínlógún oṣù keje ọdún yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fáwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ náà ìsinmi ọ̀hún ni wọ́n ló wà fún àyájọ́ ọdún àwọn mùsùlùmí tí wọ́n ń pè ní jíra ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ yìí lọ́jọ́ àkọ́kọ́ nínú kàlẹ́ndà muharram 1445 èyí tó ń tọ́ka sí ìbẹ̀rẹ̀ ọdún tuntun fáwọn mùsùlùmí àtẹ̀jáde kan tí olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà ọ̀túnba ṣẹ́gun ògúwùyí fi síta kí àwọn mùsùlùmí kú oríire ó sì rọ̀ wọ́n láti lo àǹfààní yìí láti ṣàdúrà fún ìpínlẹ̀ ọ̀yọ́ àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ ọ̀làwálé àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ aláròye online television jamiu àbáyọ̀mí ló kà á sétí ìgbọ́ yín.